Hébérù orí kẹsàn-án. ǹjẹ́ májẹ̀mú ìṣáájú pàápàá pẹ̀lú ní ìlànà ìsìn àti ibi mímọ́ ti ayé yìí nítorí pé apá àgọ́ kan èyí tí ìṣáájú nínú èyí tí ọ̀pá fìtílà àti tábìlì àti àkàrà ìfihàn gbé wà èyí tí a ń pè ní ibi mímọ́ àti lẹ́yìn aṣọ ìkélé kejì òun ni àgọ́ tí a ń pè ní ibi mímọ́ jùlọ tí ó ní àwo tùràrí wúrà àti àpótí májẹ̀mú tí a fi wúrà bò yíká nínú èyí tí ìkòkò wúrà tí ó ní mánà gbé wà àti ọ̀pá árónì tí ó rúdì àti àwọn wàláà májẹ̀mú àti lórí rẹ̀ ni àwọn kẹ́rúbù ògo tí ó ṣíjìbo ìtẹ́ àánú èyí tí a kò lè sọ̀rọ̀ rẹ̀ nísinsìnyí lọ́kọ̀ọ̀kan ǹjẹ́ nígbà tí a ti ṣe ètò nǹkan wọ̀nyí báyìí àwọn àlùfáà máa lọ nígbàkúgbà sínú àgọ́ ìkíní wọn a máa ṣe iṣẹ́ ìsìn ṣùgbọ́n sínú èkejì ni olórí àlùfáà nìkan yìí máa lọ lẹ́ẹ̀kan ṣoṣo ní ọdún kì í ṣe ní àìsí ẹ̀jẹ̀ tí òun fi rúbọ fún ara rẹ̀ ná àti fún ìṣìnà àwọn ènìyàn ẹ̀mí mímọ́ ń tọ́ka èyí pé a kò tí ì ṣí ọ̀nà ibi mímọ́ sílẹ̀ níwọ̀n ìgbà tí àgọ́ ìkíní bá dúró èyí tí ṣe àpẹẹrẹ fún ìgbà sísìn yìí gẹ́gẹ́ bí èyí tí à ń mú ẹ̀bùn àti ẹbọ wá tí kò lè mú olùsìn di pípé ní ti ohun ti ẹ̀rí ọkàn èyí tí ó wà nínú ohun jíjẹ àti ohun mímu àti onírúurú ìwẹ̀ tí í ṣe ìlànà ti ara nìkan tí a fi lélẹ̀ títí fi di ìgbà àtúnṣe ṣùgbọ́n nígbà tí Kristi dé bí olórí àlùfáà àwọn ohun rere tí ń bọ̀ nípasẹ̀ àgọ́ tí ó tóbi tí ó sì pé ju ti ìṣáájú èyí tí a kò fi ọwọ́ pa èyí ìdìní tí kìí ṣe ti ẹ̀dá yìí bẹ́ẹ̀ ni kìí ṣe nípasẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ọmọ màlúù ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ òun tìkára rẹ̀ ó wọ ibi mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn tí ó ti rí ìdáǹdè àìnípẹ̀kúngbà fún wa nítorí bí ẹ̀jẹ̀ akọ màlúù àti ewúrẹ́ tí a fi ń wọ́n àwọn tí a ti sọ di aláìmọ́ bá ń sọ ní di mímọ́ fún ìwẹ̀nùmọ́ ara mélòó mélòó ni ẹ̀jẹ̀ Kristi ẹni nípa ẹ̀mí ayérayé tí a fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run ní àìní àbàwọ́n yóò wẹ ẹ̀rí ọkàn yín mọ́ kúrò nínú òkú ẹ̀ṣẹ̀ láti sin Ọlọ́run alààyè àti nítorí èyí ni ó ṣe jẹ́ alárinà májẹ̀mú titun pé bí ikú ti ń bẹ fún ìdáǹdè àwọn ìrékọjá tí ó ti wà lábẹ́ májẹ̀mú ìṣáájú kí àwọn tí a ti pè lè rí ìlérí ogún àìnípẹ̀kúngbà nítorí níbi tí ìwé ogún bá gbé wà ikú ẹni tí ó ṣe é kò lè ṣe àìsí pẹ̀lú nítorí ìwé ogún ní agbára lẹ́yìn ìgbà tí ènìyàn bá kú nítorí kò ní agbára rárá nígbà tí ẹni tí ó ṣe bá ń bẹ láàyè nítorí náà ni a kò ṣe ya májẹ̀mú ìṣáájú pàápàá sí mímọ́ láìsí ẹ̀jẹ̀ nítorí nígbà tí Mósè ti sọ gbogbo àṣẹ fún gbogbo àwọn ènìyàn gẹ́gẹ́ bí òfin ó mú ẹ̀jẹ̀ ọmọ màlúù àti ti ewúrẹ́ pẹ̀lú omi àti òwú òdòdó àti ewé hísópù ó sì fi wọ́n àti ìwé pàápàá àti gbogbo ènìyàn wípé. èyí ni ẹ̀jẹ̀ májẹ̀mú tí ọlọ́run pa láṣẹ fún yín. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó sì fi ẹ̀jẹ̀ wọ́n àgọ́ àti gbogbo ohun èlò ìsìn ó sì fẹ́lẹ̀ jẹ́ ohun gbogbo ni a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì nítorí náà a kò lè ṣàìfi ìwọ̀nyí wẹ àwọn àpẹẹrẹ ohun tí ń bẹ lọ́run mọ́ ṣùgbọ́n ó yẹ kí a fi ẹbọ tí ó sàn ju ìwọ̀nyí lọ wẹ àwọn ohun ọ̀run pàápàá mọ́ nítorí Kristi kò wọ ibi mímọ́ tí a fi ọwọ́ ṣe lọ tí í ṣe àpẹẹrẹ ti òtítọ́ ṣùgbọ́n ó lọ sí ọ̀run pàápàá nísinsìnyí láti farahàn ní iwájú Ọlọ́run fún wa kì í sì ṣe pé kí ó lè máa fi ara rẹ̀ rúbọ nígbàkúgbà bí olórí àlùfáà tí máa wọ inú ibi mímọ́ lọ ní ọdọọdún ti òun ti ẹ̀jẹ̀ tí kì í ṣe tirẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ òun kì bá ṣáà máa jìyà nígbàkúgbà láti ìpìlẹ̀ ayé ṣùgbọ́n nísinsìnyí ni ó fi ara hàn lẹ́ẹ̀kan ṣoṣo ní òpin ayé láti mú ẹ̀ṣẹ̀ kúrò nípa ẹbọ ara rẹ̀ níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́ bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú lẹ́yìn tí a ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti rù ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò farahàn nígbà kejì láìsí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà.